إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا وسيئات أعمالنا من يهديه الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار أما بعد أدوكف الله سبحانه وتعالى أترى الصلاة فنبوة محمد صلى الله عليه وسلم إن شاء الله كما تسواجل لي ذلك ولتن العقيدة الواسطية أفهم تسواجل oni ثم هم معاذ الاصول لين بوليتي اتي سواجي انو هو انتو جي فاونديشنز اتي برينسيبلز فو اهل السنه والجماعه يامرون بالمعروف لرا ايشيوا oni kwa kashe dada وينهون عن المنكر wọ́n dẹ̀ máa ń kọ ìwà àbàjẹ́ alama tujibu sharia gẹ́gẹ́ bí sharia bó ṣe pèpè fún àti bó ṣe ṣe ní ọ̀ràn yẹn ẹni tí a máa pè ní ahlùsùnà àbí tá a máa pè ní asúnni gbọ́dọ̀ jẹ́ni tó ṣe wípé ìmọ̀ àpàṣẹ dáadáa ntí ó gbọ́dọ̀ mú ní òkúnkúndùn ni ẹ máa kọ ìwà àbàjẹ́ ntí ó gbọ́dọ̀ mú ní òkúnkúndùn yìí ìpàṣẹ dáadáa ní ìbámu síbi ọlọ́run ọba subhanahu wa ta'ala ṣe sọ nínú al-Qur'an al-Karim Muhammad sallallahu alayhi wa sallam ṣe fi rinlẹ̀ ìkọ́ wa bàjẹ́ ní ìbámu pẹ̀lú tí ọlọ́run ọba sọ nínú al-Qur'an al-Karim àti ntí anábìwá Muhammad sallallahu alayhi wa sallam ti òfin ilẹ̀ wọ́n ṣe ni tí máa kọjá àlà níbi ìpàṣẹ dáadáa àwọn àdé ń ṣe ni tí máa kọjá àlà níbi ìkọ̀wà àbàjẹ́ oníwọ̀ntúnwọ̀nsì ni wọ́n kí ni nǹkan tó ń pè ní dáadáa àwọn náà ni gbogbo tí ọlọ́wọ́ bá subhanahu wa ta'ala bá ti paláṣẹ bákan náà àwọn nǹkan tí àwọn onílàákàyè àwọn èèyàn ẹnu wọn kò lé lórí pé nǹkan dáadáa lélẹ́yìí tí ó tako ọlọ́wọ́ bá subhanahu wa ta'ala ìtànkì ní ìbàjẹ́ ní gbogbo tí ọlọ́wọ́ bá subhanahu wa ta'ala tó ṣe wípé ó bá ṣe léwọ̀ àbí tí ọlọ́mọba subhanahu wa ta'ala tó ṣe pé kò ní fi sí àti tí gbogbo onílàákàyè ẹnu wọn bá kò lé lórí pé nǹkan yìí ò da kó lè jẹ́ pé nǹkan tán ní ò da yìí náà kò ń ṣe nǹkan tí ọlọ́wọ́n bá ní ó da torí pé ńgbà míì àwọn èèyàn máa lọ síbi pé nǹkan ò da ṣùgbọ́n nǹkan tán ní ò da yẹn ń ti ọlọ́wọ́n bá ló da ni ìwà míwọn ní nǹkan dáa ìkẹta ló dáa ní rẹ nǹkan tí ọlọ́wọ́n bá ní ìlú dáa ni níbi tí ọ̀rọ̀ àwọn èèyàn àti ọ̀rọ̀ ọlọ́wọ́n bá subhanahu wa ta'ala bá ti takora wọn ọ̀rọ̀ ọlọ́wọ́n bá ní lékè ọ̀rọ̀ anábìwá muhammad sallallahu alayhi wa sallam ní lékè sọ àwọn ahlus sunnati wal jama'a wọn a máa pàṣẹ dáadáa àwọn àdèmọ kọ ìwà àbàjẹ́ eléyìí ni ìròyìn tí ọlọ́run ọba subhanahu wa ta'ala tó fi ròyìn àwọn olùgbàgbọ́ òdodo unlike àwọn tí wọ́n jẹ́ mùnáfìkì gẹ́gẹ́ bí tí ọlọ́run ọba subhanahu wa ta'ala tó sọ ó ní almunafiquna walmunafiqatu ba'duhum min ba'd ya'muruna bilmunkari wa yanhauna 'anil ma'ruf ọlọ́run ní àwọn mùnáfìkì lára qualities wọn àbí attributes wọn òun ni wípé ya'muruna bil munkari ìtọ́lọ́wọ́n bá ní ó ta òun ni wọ́n máa pa láṣẹ òun ni wọ́n máa náwó lé lórí òun ni wọ́n máa sponsor òun ni wọ́n máa promote àwọn nǹkan tọ́lọ́wọ́n bá ní ó ta ìṣe mùnáfíkì ni wọ́n yẹn àwọn anil ma'ruf ìtọ́lọ́wọ́n bá pa wọ́n máa kọ̀ fún àwọn èèyàn kò tọ́ ìṣe mùnáfíkì ṣùgbọ́n àwọn mùmínì ìṣesí tí wọ́n ní pé ya'muruna bil ma'ruf kí n tí ọlọ́run ọba tó pa láṣẹ àwọn náà máa pa láṣẹ ni wa yanhawna 'anil munkar wọ́n máa ń kọ́ wà bàjẹ́ ni eléyìí ló fà á jẹ́ pé ọlọ́run ọba subhanahu wa ta'ala ìgbà tó sọ̀rọ̀ ń pa àwọn olùgbàgbọ́ ní kuntum khayra ummatin ukhrijat linnas ta'muruna bil ma'ruf. وتنهون عن المنكر وتؤمنون بالله ọlọ́run ní ẹ̀yin ìjọ tó fi dáa jùlọ ẹ̀yin ìjọ muhammad sallallahu alayhi wa sallam ní ìjọ tó fi dáa jùlọ kí ló jẹ́tẹ́ fi dáa jùlọ ṣe torí pọ́lọ́wọ́ ọba ó kàn pè yín bẹ́ẹ̀ ni àbí nítorí wípé ẹ̀ ń ṣe nǹkankan ọlọ́wọ́ ọba ní ta'muruna bil ma'ruf ẹ̀ mọ́ ń kàṣẹ dáadáa yanhauna anil munkar ẹ̀dẹ̀ máa ń kọ ìwà àbàjẹ́ sọ̀rọ̀ ló fi jẹ́ pé ntí ọlọ́run bá fi òyìn wa pa fi dá jùlọ ìjọ tá a bá gbé e jù sílẹ̀ jíjà yẹn yóò kúrò lára wa ọlọ́run bá subhanahu wa ta'ala ló fi ṣẹ́dílé àwọn kanú àwọn ọmọ israẹli ọlọ́run bá ní lu'ina alladhina kafaru min bani isra'il ala lisani Dawud wa Isa ibn Maryam. ذلك بما عصوا وكانوا يعتدون ọlọ́run ní agbẹ́wọ̀n wọn ká jìnnà sí kí àwọn ọlọ́run ọba nínú àwọn ọmọ israẹli àní kí àwọn ànábì wọn kó ṣépele wọn wọn sọ wọn dé ní ìdí jìnnà sí kí ọlọ́run ọba àwọn ọba ní kí ló fà á dàálùkẹ́ bí máa sọ wọn máa ń kàkà sí àṣẹ ọlọ́run ọba ọ̀gá mi yà á tẹ́jú wọn máa ń kọjá àlà kánú láyé tẹ̀lé àwọn àmún kẹrin fàálù wọn kọ́ wà bàjẹ́ fúnra wọn wọ́n bá rí bàjẹ́ wọ́n ma àpúrúvù ẹ̀ fúnra wọn ni àti kíkà gbójú kúrú bẹ́ẹ̀ kánú láyé tẹ̀lé àwọn àmún kẹrin fàálù eléyìí ní ṣe sí wọn látàrí eléyìí wọ́n di ẹni tí ọlọ́wọ́ bá gbé jìnnà sí ìkẹrẹ̀ so bẹ́ẹ̀ náà ni ẹni tó bá pè rẹ̀ lọ́mọlẹ́yìn anábíwá muhammad sallallahu alayhi wa sallam ṣùgbọ́n nǹkan tí máa ṣe òun ni wípé la ya'muru bil ma'ruf kò ń pàṣẹ dáadáa wa la yanha 'anil munkar kò ń kọ́ wà bàjẹ́ yaskut bí máa dákẹ́ ni búráwò èèyàn tó ń ṣe tí ó da yóò dákẹ́ búráwò èèyàn tí wọ́n ń hùwà bàjẹ́ kò ní sọ̀rọ̀ a nítorí pé ni òun fẹ́ bàjẹ́ lọ́dọ̀ wọn lágbájá relationship òun àti ẹ̀ ó wà dáadáa ó strong so tó ń bá sọ yí pé nǹkan tó ń ṣe yìí ó da ó lè fẹ́ kórìíra o ìwà tí àwọn Yahudi àwọn ọmọ Israẹli ìwà kan wù kọ́lọ́wọ́ ọba fi gbé wọn jìnnà sí ìkẹyìn yẹn ilé ìlọ́wọ́ ọba ń sọ fún wa pé wàlá asr innal insana lafi khusrin illa alladhina amanu wa amilu salihat wa tawasaw bil haqqi wa ọlọ́run bá jẹ́ ká mọ̀ pé ọdún ènìyàn inú òfò láwà inú òfò láwà illa alladhina amanu àfọwọ́n tó bá gbọ́ ọlọ́run bá gbọ́ wa'amilu salihat àwọn ṣẹ́ dáadáa wọ́n ń ṣe tawasaw bil haqq bákan náà wọ́n ń bára wọn sọ lójú òdodo ọ̀rọ̀ wa tawasaw bis sabr wọ́n máa ń kára wọn yànjú àti ṣe sùúrù lórí àdánwò ni ṣe sùúrù lórí tẹ̀láṣẹ́ ọlọ́run bá ṣe sùúrù lórí ìjìnà sí àṣẹ ọlọ́run àwọn nǹkan tí ọlọ́run bá ṣe léwọ̀ so àwọn ayà ó pọ̀ lórí eléyìí nínú alukur'an bẹ́ẹ̀ náà ni ahadith anabuwa muhammad sallallahu alayhi wa sallam tó ń sọ fún wa ipa gbọ́dọ̀ máa pàṣẹ dáadáa eléyìí ni khairiyya ìjẹ́ ìjọ tó jùlọ tí ọlọ́run bá fi ròyìn wa ibi tó wà ní ìjọ bá ti gbé jù sílẹ̀ kò ní sí yàtọ̀ láàrin àwa àti àwọn tá ti lọ nínú àwọn ọjọ́ kò ní sí yàtọ̀ láàrin wa àti wọn kan believe pé mere ascription sí Islam ti tó àmì Muslim yóò ti tó we Muslims àwa Mùsùlùmí kò sí tó ń jẹ́ we Muslims kò sí tó ń jẹ́ àmì Muslim lópin ìgbà tí a bá ti tẹ̀lé àṣẹ anábùwà Muhammad sallallahu alayhi wa sallam a gbọ́dọ̀ máa pàṣẹ dáadáa ká lè máa kọ̀ wá bàjẹ́ bẹ̀rẹ̀ láti inú ilé wa bẹ̀rẹ̀ láti orí ara wa ìdí ọlọ́wọ́n bó fẹ́ èmi gbọ́dọ̀ jìnnà sí ìdí ọlọ́wọ́n bó fẹ́ mo gbọ́dọ̀ sọ fáwọn ọmọ mi ìyàwó mi ká jìnnà sí. ọlọ́wọ́n bá subhanahu wa ta'ala ó ní yá ayọ̀ alladhina amanu qu anfusakum wa ahlikum naran waquduha an-nasu wal hijara 'alayha mala'ikatun ghiladun shidad. لا يعصون الله ما أمرهم ويفعلون ما يؤمرون ọlọ́run ní ẹ̀yin olùgbàgbọ́ tó anfusakum ẹ̀dá gbogbo ara yín wa ahlikum àtàwọn ọmọ yín àti ìyàwó yín náírà níbi iná kan tó ṣe pé wà kúrú an-nasu wal-hijara ìyà kúta láàmú fi kú alayha malaikatun ghiladun shidad iná tó ṣe pé àwọn màláìka tí wọ́n lé koko ọjọ́ sọ̀gìsọ̀yà tán lójú àánú náà mójútó la ya'suna Allah ma amarahum wọ́n tàpá sí àṣẹ ọlọ́wọ́n bá wa yaf'aluna ma yu'maru ọlọ́wọ́n bá ti kàn wá láṣẹ náà máa ṣe sọlọ́wọ́n ní ẹ̀ṣọ́ra yín ẹ̀ṣọ́ àwọn ọmọ yín àtìyàwó yín ìyẹn máa bẹ̀rẹ̀ correction láti orí ara ẹ̀ ní àwọn nǹkan tí ó da yóò jìnà sí èyí náà ni ó assist àwọn ẹlòmíì tó bá ń sọ fún wípé nǹkan báyìí ó da láti jìnà sí torí pé wọ́n wo òun gangan fún rẹ̀ wọ́n rí pé nǹkan tó ń pa wọn láṣẹ káwọn ṣe ló ń ṣe àwọn nǹkan tó ní káwọn jìnà sí ń jìnà sí eléyìí ṣe tẹ̀lé ṣùgbọ́n tó ṣe pé nǹkan tó ń sọ opposite ẹ̀ ló ń ṣe àwọn èèyàn tó wáyé pé nǹkan tó dáa ní òun lè kárí kó síwájú mẹ́ ṣùgbọ́n àwọn ọmọ rẹ̀ ìyàwó yóò kàn wọ́n láṣẹ ká máa ṣe nǹkan yẹn so lẹ́yìn yẹn nìkan yẹn ó lọ sọ́dọ̀ àwọn aráàta ló jẹ́ pé anábọ̀wá muhammad sallallahu alayhi wa sallam ìtàn fi bẹ̀rẹ̀ fún òní wa anzir ashirataka al-aqrabin àwọn mọ̀lẹ́bí ẹ̀tàn súnmẹ́jù àwọn láṣẹ ṣé kí lọ́ọ́ ya fún wọn lẹ́yìn yẹn ni ó máa kan àwọn tó kú yìí ahlu sunnati wal jama'a ìlànà wọn lélẹ́yìí ìlànà al àti sunna fi al-amri bil ma'rufi wan nahyi níbi máa pàṣẹ dáadáa tí máa kọ̀ wà bàjẹ́ ẹni tó ṣe pé tán bá rí wọn ní dákẹ́ ni wọn wọn ó sọ eléyìí ń tọ́lọ́hún fẹ́yìn eléyìí ń ti ọlọ́run ọbọ̀ fẹ́yìn wọn ní ti ju ẹni tó wà involved níbẹ̀ kódà kò ṣe yí pé kí ni ojú òbí wọn ojú ọmọ wọn ọjọ́yàwó ọjọ́ ọkọ wọn ọ̀nà tó yẹ kí wọ́n fi kí àkíyèsí ẹ̀ wọ́n fi kàkíyèsí rẹ̀ láì ní ṣe àṣejù wọn lọ bá ṣe fẹ́ kán ṣe nígbà náà Muhammad sallallahu alaihi wa sallam kán ṣe wọn làkó ṣe tó jẹ́ olórí ìlú wọn pàṣẹ dáadáa wọn kọ̀ wọ àbàjẹ́ fún ṣùgbọ́n ọ̀nà tí wọ́n yẹ pàṣẹ dáadáa lọ́nà tí anábì Muhammad sallallahu alaihi wa sallam tó ní ká fi kọ̀ ìbàjẹ́ fún olórí àti ká fi pàṣẹ dáadáa fún olórí so wọn a mọ shortex láti lè rí léètì pẹ̀lú àwọn èèyàn wọn a shortex láti lè kọ ìbàjẹ́ láti lè pèpè sí dáadáa ẹni tó ń gbìyànjú láti abáyé pẹ̀lú tí ọlọ́wọ́n ọba tí anabi muhammad sallallahu alaihi wa sallam tó sọ àwọn ẹni wọ́n ń pè ní ahlusunna ahlusunnati wal jama'a gẹ́gẹ́ bí n ta sọ wọ́n kàn wọ́n ní ahlusunna torí pé wọ́n tó ti ìlànà anabi wa sallallahu alaihi wa sallam wal ibi tí wọ́n dúró lórí nǹkan tí àwọn sàhábà ridwanullahi alayhim tí wọ́n dúró lé lórí. sọtaba ní àwọn alùsùnà àwọn alùsùnà ìtumọ̀ rẹ̀ lélẹ̀ gẹ́gẹ́ bí nta ti sọ fún wa kò ń ṣe pé ẹgbẹ́ kan téèyàn kan dálẹ̀ tó ní headquarter níbì kan rárá èèyàn kan lè máa bẹ nàìjíríà kéèyàn kan máa bẹ ní philippines àbẹ́yàn kan bẹ lamẹ́ríkà ṣùgbọ́n the náà nàjọ dólórí wọ́n àpàdé ara wọn rí ṣùgbọ́n gbogbo wọn ahlu sunna wal jamaa wọ́n dúró lórí alkitaabu wa sunna lórí nǹkan tí ọlọ́wọ́ bá sọ lórí nǹkan tí anábùwà muhammad sallallahu alaihi wa sallam sọ tẹ́kìtì ni ó máa ń gáìdì wọn kò ń ṣe fẹ́ẹ́nu bẹ́ẹ̀ ni kò kì í ṣe tó wù ní bí ọ̀pọ̀lọpọ̀ àwọn sẹ́ẹ̀kì ṣe máa ṣe ọpọlọ wọn ní tó wù ní àti ṣe kí ni tẹ́kìtì ní ká sọ kí ló ní ká ṣe kọ́lá pé nǹkan yìí ò kò ń ṣe nǹkan tó ṣe rí pé ó rí ìbọn mu wọ́n á fọ́ọ̀sì ara wọn láti comply pẹ̀lú text so àfáàn sọ fún wa pé pẹ̀lú gbogbo àwọn ìta àti kàkálẹ̀ yìí wọ́n máa ń ṣe báyìí wọ́n máa ń ṣe báyìí wọ́n máa ń ṣe báyìí wọ́n ń ṣe léyìí onílára ẹ̀tún ni pé ya'muruna bil ma'ruf wọ́n máa ń pàṣẹ dáadáa wa yanhawna 'anil munkar wọ́n máa alama tujibu ṣẹ̀ríà bí ṣẹ̀ríà ṣe aláṣẹ bó ṣe gbé e kalẹ̀ kò ń ṣe pẹ̀lú ìfẹ́ ẹnu títí wọn ọ̀nà yẹ pé ẹlòmíì ẹni tó bá éjì yóò máa lè mẹ́ni yẹn ẹni tó bá nífẹ̀ẹ́ yóò máa rọ̀ fún ẹni yẹn rárá à ń éjì yẹn bí o bá ń ṣe torí tọlọ́hún ẹni tó éjì ń torí tọlọ́hún yẹn gẹ́gẹ́ ní hatred tí kò gbà ẹni tó nífẹ̀ẹ́ nítorí tọ́lọ́hún òun nífẹ̀ẹ́ tó dá ṣùgbọ́n tó bá ètì èèyàn nítorí àǹfààní kan tí ò fún ẹ àbò onífẹ̀ẹ́ rẹ̀ nítorí nǹkan tó ń rí lọ́wọ́ rẹ̀ ìfẹ́ yẹn àti hatred yẹn kò ń ṣe nǹkan tó ṣe pé ó wà fẹ́ lórí tọ́lọ́wọ́n bá subhanahu wa ta'ala sọlọ jẹ́ pé anabuwa muhammad sallallahu alaihi wa sallam láàárọ̀ ọ̀rọ̀ kí máa sọ òun náà ní salatun ma kunna fihi wajada bihinna halawata iman qualities mẹ́ta kan bẹ ẹni tó kọ́ kó sẹ́ẹ̀sì quality mẹ́tẹ̀ẹ̀ta yìí wajada bihinna halawata iman adùn tí ẹni tó jẹ́ múmi ní máa yóò rí àkọ́kọ́ an yakuna Allahu wa rasuluhu ahabba ilayhi mimma siwahuma kó ṣe yí pé kò nífẹ̀ẹ́ èèyàn kan àbí nǹkan kan ní ìfúnpẹ́ ní sí ọlọ́run ọba lẹ́yìn náà òjíṣẹ́ ńlá Muhammad sallallahu alayhi wa sallam tí ìbá ti rìn lọ kan yẹn pé kò sí ẹni tí yẹn nífẹ̀ẹ́ bí ọlọ́run ọba kò sí nǹkan tí yẹn nífẹ̀ẹ́ bí ọlọ́run ọba bẹ́ẹ̀ ni kò sí tíyan nífẹ̀ẹ́ lẹ́yìn ọlọ́run ọba bí anábíwá muhammad sallallahu alayhi wa sallam not òbí wa not ọmọ wa not ìyàwó wa not àwọn dúkìá wa ẹni tó bá fi lè nírú ìfẹ́ báyìí ṣe pé ọlọ́run ọba àti òjíṣẹ́ rẹ̀ ló nífẹ̀ẹ́ ju gbogbo nǹkan lọ ẹni ó máa rí adùn kan nínú ọkàn rẹ̀ òun ni adùn tí a mọ̀ sí adùn ìmáàni anabi sallallahu alaihi wasallam tẹ̀síwájú ó ní wa an yuhibba al-mar'a la yuhibbuhu illa lillah kí ni a nífẹ̀ẹ́ yìnyàn wọ́n pé torí tọ́lọ́ ló fi nífẹ̀ẹ́ rẹ̀ rẹ̀ nìyẹn tó dúró déédé ẹ̀sìn dùn lára ó ń tó pẹ̀lú àṣẹ ọlọ́wọ́n ọba ó ń jìnnà sí nǹkan sí ọlọ́wọ́n ọba ń kọ́ inú orí ẹ̀ máa dùn bó ṣe rí ẹni yẹn ó wípé torí pé ó kẹ ẹni yìí máa ń fún mi lówó àbí ẹni yìí máa ń ṣe lé mi ló fi nífẹ̀ẹ́ rẹ̀ kò wá jẹ́ pé ẹni tó ṣe yí pé ó ń fa ọgbà ọlọ́wọ́n bá yá ṣọ́ṣà ń pè mí lówó wàhálà tí ẹni yẹn ti máa ti rówó gbà lọ́wọ́ ẹ̀ àbí mo ti rí àǹfààní kan gbà lọ́wọ́ ẹ̀ irú ìfẹ́ yẹn fẹ́ẹ̀kì ìfẹ́ ni rí ìfẹ́ òun ìfẹ́ ní síyàn nítorí wípé kí ni torí tọ́lọ́wọ́n bá subhanahu wa ta'ala orí yẹn ti ń lékún ní imáni ẹnìyẹn ìjọsìn rẹ̀ ń lékún ó كوا صبوكين إن يحبك في الله ونفير نفير تري ولم با إن ينو ما إن أحبك الله الذي حبتني من أجلي ولم با تو نفير من توري تتيا مبع كن نفير ونا نفير هكذا نبوى محمد صلى الله عليه وسلم أني وأن يكره أن يعود في الكفر بعد أن أنقذه الله ثم jẹni tí ó ní ìkórira fún kókó ń padà kẹfìrí ẹlòmíì ń gba Islam nígbà tó gba Islam ó rí pé orin ńláńlá ni sọlọ́mọ bá ṣe fóun yóò wá kórira wípé kó ń padà sínú kẹfìrí ibi tọ́lọ́mọ bá ti kó ń yọ kó tún wá padà síbẹ̀ àmọ́ ẹ̀ka yóò fẹ́ wàfin náà bí ó fẹ́ kí wọ́n dùn sínú náà bẹ́ẹ̀ ni ó ṣe kórira ṣe kẹfìrí sọlọ jẹ́ pé gbogbo àwọn nǹkan tí ó máa mú lékún ní mánì ni ó máa ṣe àwọn tí ó increase ẹ ní titọ ọlọ́wọ́n bá ni ó máa bá rìn anabiwa muhammad sallallahu alaihi wa sallam ojú táwọn pé nǹkan mẹ́ta yìí ẹni tó bá pòṣẹ́sì wọn á dùn kí mánì yóò máa rí kò ṣe pé torí pààrọ̀ nǹkan ayé kó jọ ìyẹn ká fún mi lówó gbogbo àwọn nǹkan yìí àwọn nǹkan tí ó tán ni ẹni tó ṣe pé ọlọ́run ọba subhanahu wa ta'ala ló bá nífẹ̀ẹ́ ju gbogbo nǹkan lọ owó àwọn nǹkan wọ̀nyí ni yóò kéré ṣojú ẹ yóò kéré níwájú rẹ so ló fi jẹ́ wípé ahlu sunnah wal qualities wọn attributes wọn òun náà ni kí ya'muruna bil ma'ruf wa yanhawna 'anil munkar wọ́n máa ń pàṣẹ dáadáa wọ́n máa ń kọ ìwà àbàjẹ́ gẹ́gẹ́ bọ́lọ́wọ́n bá ìdáwà ṣe sọ wàlítàkùn minkum ummatun yad'una ila al-khayri wa ya'muruna bil ma'ruf wa yanhauna 'anil munkar ọlọ́ni kó máa bẹ́ láàrin àwọn kájídé nù yín ká máa ṣe kíni ká máa gbogbo síbi dáadáa ká máa pàṣẹ dáadáa ká máa kọ̀ wọ́n àbàjẹ́ ṣùgbọ́n gbà tí gbogbo wa bá dákẹ́ ààrẹ ni tó ń pèpè sí dáadáa ààrẹ ni tó ń kọ̀ ìwà àbàjẹ́ ààrẹ ni tó ń pàṣẹ dáadáa ìtumọ̀ ẹ̀ òun ni wípé àáfi jíjẹrẹ ẹ̀ ṣùgbọ́n mùsùlùmí ni wá kò sí ẹ̀tọ́ láàrin wa àtàwọn èèyàn tó ṣíwájú nínú àwọn ọmọlẹ́yìn ànábì ọlọ́run ọba tán lọ nítorí mú wa yàtọ̀ òun ni ká ń kàṣẹ dáadáa tá a bá ti wá fi kàṣẹ dáadáa lẹ̀ kò túmọ̀ sí pé kò sí yàtọ̀ láàrin wa sọ ló fi jẹ́ pé àwọn ọmọ Ísírẹ́lì ọlọ́run ọba subhanahu wa ta'ala bínú sí wọn látara ìfọ̀bọ̀ ọlọ́run ọba yá ẹ ṣe yẹn lómi nu ọ yóò ní à anabi isa ni wá ọmọlẹ́yìn anabi musa ni wá àwọn nǹkan yóò wúlò anybody ló lè lẹ́rẹ̀ ẹ̀mẹ́ anybody bí ẹni tó ń pèrè ní alùsùnà ni ṣùgbọ́n ẹ wo ìwà rẹ̀ ẹ wo ṣe sí rẹ̀ ààrí kíni ààrí kó máa bẹ ní ìbámu pẹ̀lú sunna anabuwa muhammad sallallahu alaihi wa sallam so ní àfikún ní kò ní túmọ̀ níwájú ọlọ́run ọba subhanahu wa ta'ala bí ó bá ń ṣe pé gbàdúró tì so àwọn ahàlù sunnati wal jama'a wọn a máa pèpè sí dáadáa ويرون إقامة الحج والجهاد والجمع والأعياد مع الأمراء وأهل السنة والجماعة lára nǹkan tó dúró lórí òun ni kí ẹni tó bá jẹ́ olórí ẹni tó jẹ́ olórí wọn ó ṣe áàdì pẹ̀lú ẹ̀ bákan jihadi wọ́n ṣe pẹ̀lú ẹ̀ ìrun ríjì wọ́n mọ̀ sí pẹ̀lú àwọn olórí àbúrárùn kánú ọ̀fù jọ̀ọ́rán yuhafizuna al-jama'at àwọn olórí ò bá jẹ́ ẹni re kí èèyàn á dẹ̀ máa mójútó ọ̀rọ̀ kíkí mójútó ọ̀rọ̀ kíkí kí ni ìtumọ̀ eléyìí òun náà ni wípé bá a bá ní wọ́n ń pàṣẹ dáadáa tó ṣe wípé wọ́n ó máa wà bàjẹ́ àlùsùnà jama onímọ̀ṣe kọ ìbàjẹ́ fún olórí bí mo ṣe kọ bàjẹ́ fún ọmọ tí mo bí kọ́ ni màá ṣe kọ ìbàjẹ́ tí mo rí lára bàbá mi ó ní bá a ṣe bá méjèèjì sọ ọmọ ó ń ṣe nǹkan bàbá ó ń ṣe nǹkan ọmọ kékeré ń ṣe nǹkan àgbàlagbà ń ṣe nǹkan nǹkan ń ṣe nǹkan kan náà ní níbàjẹ́ ṣùgbọ́n àpòròṣì máa fún ọmọ kékeré kan máa fàgbàlagbà tí n bá fẹ́ kí àgbàlagbà gbà onímọ̀ àṣẹ bá sọ tí n bá bọ́mọ kọ́mọ kékeré gbà onímọ̀ àṣẹ sọ ṣùgbọ́n ká fẹ́ àdírẹ́sì gbogbo wọn bákan náà kò kí ṣe ìlànà àlùsùnà jẹ̀máà ẹni tó jẹ́ olórí oníbàṣẹ bá sọ̀rọ̀ gọ́ọ̀nà ń ṣe nǹkan tí ó bá mú oníbàṣẹ sọ chairman local government ń ṣe nǹkan tí ó bá mú oníbàṣẹ sọ president ṣe nǹkan tí ó bá mú oníbàṣe sọ ẹ̀kọ́ tí ẹ̀sìn kọ́ wa nìyẹn kò ń ṣe wípé àábọ̀ sórí mímbàrí nítorí wípé èmi ni mo ní mímbàrí tí mo ti ń ṣe kútùbọ̀ àjúmọ̀ àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ a máa dìsẹ́ǹdì lórí olórí wọn ni mo ń ṣe kí ni al-amru bil ma'ruf an-nahyu anil munkar ìyẹn nínú islam ìwò òmùgọ̀ náà ń pè é anábọ̀ muhammad sallallahu alaihi wa sallam ولمن أراد أن ينصح لذي سلطان فلا يبدي علانية ẹni tó ń bẹ ní ipò agbára ẹni tó bá fẹ́ ṣe wáàsí fún kò ń ṣe gbangba àtàná tí ń ṣe wáàsí jù anamisọ́lá àtàlám ní pàlẹ́ àkóòdù bíẹ́dì wọlé àkùlùbí irú èèyàn bẹ́ẹ̀ a máa lọ ń bá wọn lẹ́yìn rẹ̀ a wà ṣàlàyé báyìí báyìí báyìí ìrẹ́ olórí ìrẹ́ ọba ìrẹ̀ jọba àkílẹ̀ ìtẹ́ ń ṣe yìí ó dẹ̀ kú jẹ́ káàtó ó ta páyà báyìí ó ta kó òun náà rí wa nílé ẹ̀ tó ṣe kó fẹ́ ṣe nà sí àfọ̀hún. àlẹ́sọ̀lá tó ń fa yọ́kùnrin bíi fàyínkábìlà mínú fàdákà tó bá sọ fún tó lónìí ẹ̀ gbà alhamdulillah wà ìlà tó bá sọ fún tí ó gbà ọkọ̀ adẹ̀lẹ́rì àlè yìí òun ti ṣe tó jẹ́ ojúṣe titi ẹ̀. ọ̀rọ̀ anábọ̀wá Muhammad sallallahu alaihi wa sallam òun lélẹ́yìí ṣùgbọ́n ẹlòmíì onítìnú ẹ ṣe tẹ́lẹ̀ ló fẹ́ takò olórí ó fẹ́ gba sáà níwájú àwọn aráàlú ló wà bọ́ síbẹ̀ àwọn olórí wa yìí wọ́n ti yí olórí bú wọ́n ti ṣe léyìí wọ́n kówó jẹ wọ́n ṣe yìí. ní kálukú wa náà imagine ibi ọmọ bíbí inú wa ó dẹ̀ bọ́ta nígbàgbàta bàbá mi olórí bú ni bàbá mi ó ṣe léyìí bàbá mi ó dá bàbá mi bóun ni bàbá yóò ṣe fíìsì ọmọ bẹ́ẹ̀ ǹjẹ́ bàbá yẹn ó ka ọmọ yẹn kún ẹni tí ó ń ṣe nà sí àfọ̀n tó fẹ́ kọ̀rẹ́tì yóò rí ọmọ bẹ́ẹ̀ lẹ́nu tó ṣe kó fẹ́ fàdọ́ àwọn ni àwọn tó fẹ́ yẹ ìyẹ́ ẹ̀hún tó fẹ́ kó yẹ kẹrẹ láwùjọ bẹ́ẹ̀ ni tọ́mọ yẹn ń sọ ń tòótọ́ ìyá nǹkan tí bàbá yẹn ó tó wà guilty of ni ṣùgbọ́n ọ̀nà tí wàá fi kọ̀rẹ́tì bàbá rẹ àbí tí wàá fi kọ̀rẹ́tì àgbàlagbà pọ̀ wàá fi kọ̀rẹ́tì ọmọ kékeré ọmọ kékeré o lè bá a sọ̀rọ̀ tó ṣe pé ọ̀rọ̀ tó bá a sọ kò ní rí díẹ̀ sí nǹkan ni wọn àgbàlagbà yóò wo pé kí ni kò yẹ kó o bá mi sọ̀rọ̀ báyìí tó ló ń fẹ́ pẹ́ ẹlòmíràn ní á ah, ìmọ̀ ẹ ṣe wá sí lórí nǹkan báyìí lágbájá máa ń ṣe báyìí bẹ́ẹ̀ kọ́ náà ṣe máa ń sọ fún àwọn èèyàn kan ṣe nǹkan torí wípé tí ìwọ wò pé ni èyí wà guilty of ìwọ náà wà guilty of nǹkan míì àbákan sọ̀rọ̀ tó ṣe pé à ń fàyè nǹkan lùkú bẹ́ẹ̀ gbogbo nǹkan dàrú ṣùgbọ́n òyìn ó wọ ọ̀nà wo láti fi prevent ẹ̀ nǹkan báyìí ò dá nǹkan báyìí ò dá ọtí mímu ò dá tẹ́tẹ́ títà ò dá zina ṣíṣe ò dá ẹni tí nǹkan yẹn bá tabá ó ti mọ̀ tí nǹkan yìí tabá kó ń lọ tún ṣe ní láì dárúkọ anybody ṣùgbọ́n kí èèyàn wo kó ń fẹ́ dojúkọ èèyàn kan yóò take offence èèyàn ń báwí tó ló jẹ́ wípé amúdùn ma'ruf wannahyu anil munkar nǹkan ẹ̀yẹ nǹkan tó létò ni àwọn àlùsùnà tó wal jamaa dáwọ̀ àwọn wáàsí wọn ó dó lórí ẹ̀ ṣùgbọ́n wọ́n máa ń ṣe é pẹ̀lú ètò yìí tó bá ní í ṣe pẹ̀lú àwọn olórí wọn bí wọ́n á fi bá wọn sọ sọ̀rọ̀ jẹ́ pé ẹ̀ nírẹ́ni tó jẹ́ onísúnnà tó jẹ́ onísúnnà tó ṣe wípé àwọn olórí yóò máa bá wọn dupò lábàdàn wípé kò kì í ṣe láyé titi wọn nìyẹn. Kama láwọn struggle pẹ̀lú láwọn olórí bí irú àwọn nǹkan tá à ń rí káàkiri láwọn ìlú Islam lónìí ọba gbogbo olóhùn jẹ́ látara pé individuals kan àwọn náà wọ́n fẹ́ wà ní ipò agbára ó di ká máa jí àwọn ọ̀dọ́ èdè sàn àwọn olórí olórí ò fẹ́ fi pólẹ̀ àwọn kan náà dẹ̀ fẹ́ jẹ ipò yẹn àwọn kan ló jẹ́ pé àwọn nìkan ni ó yẹ káwọn náà ti kúrò láti di forty years tí mo ti ń bẹ láyé mi ìrẹ́ lò ní ìtọ́jú olórí àfẹ́ nìkan ṣé àwọn nìkan náà ṣe é fún ni gbogbo àwọn òròrí ìkọ́ṣẹ́ òròrí Islam ẹni tó ń sọ̀rọ̀ eléyìí tó máa ń bẹ láyé lásìkò anábùwà Muhammad sallallahu alaihi wa sallam ló gbé placard torí pé kò ń ṣe ọdún mẹ́rin lànà mi fi rú sallallahu alaihi wa sallam kò ń ṣe ọdún mẹ́jọ lànà mi fi rú bẹ́ẹ̀ ni Umar bẹ́ẹ̀ ni Usman àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ àwọn ìròrí pé ẹ̀kẹ́ ti pẹ́ lórí oyè ṣóò nìkan ni kò ń ṣe ìròrí islam ààlè rí nùtàn islam àwọn tẹ́tà kòrú nǹkan bẹ́ẹ̀ àwọn kàwárí jìnnà ń pè wọ́n ṣùgbọ́n lónìí ewu lẹ máa rí tí àwọn èèyàn ń ṣe tunisia ni egypt ni kìíní syria ni ẹ bá tó gbọ́ àwọn ẹ̀jọ́ ní ìlú ilẹ̀ bàjẹ́ sí ilẹ̀ pa gbogbo ilẹ̀ pa gbogbo nǹkan pa gbogbo nǹkan jẹ́ ṣé kí Gaddafi padà wá àti bẹ́ẹ̀ wọn aláwọn pífẹ́ sí dáadáa fi padà wá wọn rojú ojútùú lu wọn láti bí two thousand and eleven títí di twenty twenty nísìnyí ẹ̀mí ó ti ṣòfò àmọye ilé àmọye property àwọn tó bẹ jí epo wọn wọn ń fi opportunity yẹn yín kí ló ní fẹ́ gbà ló yín rú yóò wá yóò máa jí ẹyin àwọn ọ̀dọ́ wọn máa lò wọ́n ẹgbẹ́ ìsanwó lórí gbogbo ilé ìdánilẹ́wọ̀ Muhammad sallallahu alaihi wa sallam wọ́n ti ṣàlàyé fún wa àwọn olórí wọn kówó jẹ aṣọ pé wọn kówó jẹ ṣùgbọ́n bóòlù ṣe fẹ́ correct wọn tó bá ṣe pé àfa àgidi ni ẹn tòótọ́ tó ń ṣe ń torí tọ́lọ́wọ́n ọba kò dẹ̀ ní access sí àwọn olórí yẹn ìjọ tó bá pè é sí ọ̀dọ̀ wọn òdodo yẹn ni ó sọ fún wọn yẹn ni ó sọ fún wọn yẹn náà ń tẹ̀lé yẹn ṣe wáàsí fún ẹni tó ń bẹ nípò òun ṣe pé ká wà níwájú àwọn citizens ká máa rọ̀jò èébú sí olórí kálá ṣe wáàsí à ń bá yẹyẹ ẹlẹ́ni torí wà síta aláǹṣe fún lórí yẹn àwa gan fúráwó lè gbà kọ́mọ wa ṣe wú ẹ̀ fún wa ọmọ rí fàṣẹ àbòsí kan níṣu wa bọ́tọ̀ bẹ̀rẹ̀ sí fáyà wa àwa gùn ò ní gbà níta àlè gbà ṣe fi ń lo àwọn èèyàn ṣùgbọ́n àwọn tó ń ṣe irú nǹkan báyìí wọ́n mọ rídìn táwọn fi ń ṣe òun fáwọn kankan fúnra wọn éèmù agbára yẹn ni ṣùgbọ́n nǹkan yẹn kò easy fún wọn láti ṣe àfikán lo àwọn ọ̀dọ́ láti lè ṣe àwọn nǹkan wọ̀nyí láti ní gbogbo àwọn ṣẹlẹ̀ míì tó ṣẹlẹ̀ nílùú wa yìí náà ṣùgbọ́n tó wà láká ẹ bá pé kò ní bá wọn dá sí irú nǹkan bẹ́ẹ̀ lẹ́yìn ò bá tiẹ̀ kéwu ẹ̀jẹ̀ tó ń gbà sílẹ̀ ẹ̀mí tó ń ṣòfò ṣé kò yẹ kó kó àwọn èèyàn lẹ́kọ̀ọ́ ṣùgbọ́n àwọn èèyàn ò ní lè máa tan yẹn tí wọ́n máa parọ́ fáwọn èèyàn wọ́n láwọn ń jà fún ẹ̀tọ́ wọn ni ṣùgbọ́n ẹ̀tọ́ ara wọn náà ń jà fún àti nǹkan bá dàrú àwọn sá kúrò nílùú wọn gba amẹ́ríkà lọ wọn gba britain lọ gbogbo àwọn ọmọ wọn náà ti ákínyín fún káwọn lè travel kúrò nílùú anytime àwọn tí wọ́n jẹ́ tálíkà lẹ́nu wọn máa ṣòfò àtàwọn ọmọ wọn sọtàwá sọ pé al-amru bil ma'ruf wan-nahyu 'anil munkar kápàṣẹ dáadáa ààrẹ ìsìn ló wà ṣùgbọ́n kò túmọ̀ sí pé àwọn olórí làwọn adójúkọ aláǹkàṣẹ dáadáa ẹni tó fẹ́ pàṣẹ dáadáa pẹ̀lú àwọn olórí yóò lọ bá wọn tó bá ní opportunity ẹ ìgbà táwọn wà ní opportunity àti dọ́dọ̀ olórí ńkọ́ ẹ̀sìnbó opportunity àti dọ́dọ̀ àwọn aráàlú máa sọ sí yẹn fún àwọn aráàlú àwọn aráàlú bí iná ló ń padà do olórí ni ṣùgbọ́n àwọn kan náà ni ó padà débẹ̀ táwọn yẹn bá débẹ̀ táwọn bá lẹ́kọ̀ọ́ tí wọ́n èè e ṣe dáadáa tí wọ́n ó ṣe déédéé táwọn bá lẹ́kọ̀ọ́ yẹn láti tán bá débẹ̀ wọn à ní ṣe dáadáa wọn wọn à so ló pé correction wa àti inú ilé wa ló wà láti ọ̀dọ̀ individual kí ni correct ara mi kí wá transfer sódà àwọn ọmọ mi ìyàwó mi kí wọ́n jọ pàdé níta ẹni tó ti wà corrected rectified káwọn òbí mi wọ́n ṣe rí ṣùgbọ́n àyè ṣègbàjẹ́ ààyè jẹjẹkújẹ àdẹ̀fẹ́ kí àwọn olórí wa kan dà ìsìláàmù ní òṣàtò olórí kọ́lẹ̀ ti bẹ̀rẹ̀ ẹ̀jẹ̀ látọ̀dọ̀ ara yìí so ló jẹ́ pé àfáàfin ilẹ̀ yìí pé àwọn alùsùn wal jamaa ẹni tó bá ju olórí wọ́n ṣe kí ni wọ́n ṣe jihadi pẹ̀lú ẹ̀ wọ́n ṣe juma ìrun juma wọ́n kì pẹ̀lú ẹ̀ wọ́n ẹ̀kọ́ ló ń lídìí irun ọ̀rọ̀ yìí pé à bóòlù ló dá lídìí ṣé ó qualify fún nǹkan kó sí kan wọ́n pẹ̀lú yẹn ṣùgbọ́n òun ló lórí mùsùlùmí dẹ̀ ọjọ́ ló ń fẹ́ lídìí ká kó lídìí ẹ̀tọ́ rẹ̀ ní tọ́lọ́mọ ọba fún kánẹ̀ Muhammad sọlá sán fún ṣùgbọ́n aláìfi kó lídìí eléyìí ni àwọn àlùsùn ọ̀jọ̀má wọn máa ṣe sọlọ jẹ àmọ́ iye àwọn tí wọ́n jẹ́ olórí ni wọ́n wá lẹ́yìn anábíwá Muhammad sọlá lẹ́yìn àwọn al-khulafa ar ẹlòmí àwọn pàǹtí pọ̀ lára èyí tó mu tí ń bẹ́nu wọn àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ ìyẹn ò ní ká má ṣe wá àtakọ̀ tí ṣùgbọ́n àwọn òní kọ́ síta pé lórí wa ó mu jí ìyàtọ̀ ń bẹ láàrin à ń tako ọtí mímu àti pé olórí lágbájá lágbájá ó mu tí ẹ̀yin aráàlú wọn á sẹpẹ́tì méjèèjì so nǹkan yìí èyí tí a gbọ́dọ̀ fi pa á ní. a ah, èmi ò lè kírun lẹ́yìn olórí yẹn olórí tó ṣe pé ó máa tí ṣó lórí ni ó lè kí òun lẹ́yìn àbábi sọ pé kí ni àbọ̀rá ń kánú ọ̀kù jàrá ni wọn bá jẹ ní eré wọn bá lè jẹ kòkí èèyàn wọn bá jẹ ní eré wọn bá jẹ kòkí ìjẹ́pòkí rẹ̀ ní lókun àti òbá ti gbé kúrò ní ìsìláàmù ni àáṣì kírun lẹ́yìn ọlọ́run bá la ń tẹ̀lé anabi muhammad sallallahu alaihi wa sallam tó bá lè jẹ́ kó ti kúrò ní ìsìláàmù pẹ̀lú ẹ tó ṣe pé tá a bá kírun lẹ́yìn àníhun irun tá a bá kílẹ̀ ká ní kó jẹ wá ń pa á tún yẹn kí lé wa á tún irun yẹn kí tí ò bá jẹ wá ń pa á ní kírun lẹ́yìn ẹ̀ ṣùgbọ́n tó bá jẹ wá ń pa tó ní agbára ká kírun yẹn lé wa gbogbo rẹ̀ ti ṣẹlẹ̀ ẹ̀ lásìkò àwọn ẹni ìṣíwájú wọ́n pè é kan ní Al-Hajjaj bin Yusuf Saqafi olórí ni ẹni tó ń sọ yìí ó kéwú ṣùgbọ́n ipò agbára ó jẹ́ kó ṣí agbára ni àwọn nǹkan míì tí ó yẹ kí ẹ máa ṣe ní wá bó sí ló ń ṣe àwọn èèyàn kakópa àmọye àwọn afá mi náà bẹ́ẹ̀ ẹni yìí tó bá ń ṣe kútùbà ó máa bẹ̀rẹ̀ kútùbà ní àsìkò tá ń bẹ̀rẹ̀ kútùbà yóò wá sọ̀rọ̀ sọ̀rọ̀ sọ̀rọ̀ sọ̀rọ̀ ebi kékí ni àsìkò asiri gan ó fẹ́ kọjá kútùbà júmọ̀ ni yóò sọ sọ sọ lórí kékí àsìkò asiri gan ó fẹ́ kọjá àwọn nínú àwọn tàbíùn àwọn bíi afábin abirọba àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ tán bẹnu mọ́ṣáláṣí ẹlòmíọ́ra ibi tó jókòó sí yẹn náà ni ó ti máa kírun zórí lẹ́ni tó nọ́ọ̀tì tó tún kírun á sí ilẹ̀ torí bẹ́ẹ̀ níbo tó bá dìde tó dìde ayé ẹ̀ parí síbẹ̀ jùmọ̀ lónìí àwọn olórí wa ni ọ̀rọ̀ mọ́ṣáláṣí ti ẹ̀fílẹ̀ fún wọn yẹ̀yàn síbẹ̀ yìí nígbà yẹn kò sí bọ́ba ṣe lè ló ń bàjẹ́ tó òun náà ló sì tún lídìí wọn fáwọn èèyàn ìmí ni wọ́n dẹ̀ burú lẹ́gùn pé kí ni ẹni tí ò bá rí àmì rẹ̀ mọ́ kí ló dé ẹ̀mú ẹ lọ pa àwọn náà dẹ̀ wà mọ́ṣáláṣí bẹ́ẹ̀ wọ́n jókòó owó kírun lórí lẹ́ni tó nọ́ọ̀tì so àjáde mu Yusuf asakọ̀fi ọmọ iye ẹ̀jẹ̀ ló ta á lẹ̀ nítorí ipò agbára àmọ́ iye àbòsí ló ṣe fún àwọn èèyàn so lọ́pọ̀ tó jẹ́ pé a ń rí nǹkan àgbọ̀rọ̀ gbọ́ yé ni ẹ̀yìn rí ẹni tó jó ní súnà kó ṣe pé wọn àti àwọn olórí ìlú ó jọmọ ní pọ́blẹ́mù ipe ń bá dùpò kò ń ṣe láì kò ń ṣe fídì tí wọ́n nú sí tí wọ́n ní ká pèpè síbi dáadáa kọ́kọ́ ìwà àbàjẹ́ wọ́n wá fẹ́ pèpè sí dáadáa fáwọn olórí wọ́n á pìrìsẹ́ǹtì lọ́nà tí wọ́n lè gbà á bí kọ́ bá wọn á sọ fún wọn ẹni tí ò lágbára ti lọ bá wọn kọ́ tí ò lọ opportunity ó túmọ̀ sí pé kò ń ṣiṣẹ́ tiẹ̀ nìyẹn iṣẹ́ tiẹ̀ ni kò bá àwọn aráàlú sọ̀rọ̀ àwọn tí wọ́n ní opportunity àti báwọn olórí àwọn ni ó bá rí mo rántí bí ọdún mélòó kan sẹ́yìn ìgbà tí ìjọba Lagos State tán ní àwọn fẹ́ máa cremate kú wọ́n á ṣe ìjókòó kan àwọn àfa ọkùnrin ọjọ́ níjókòó yẹn wá ní ìta máa ṣe máa protest ni ẹni tí ò bá dẹ̀ ìkan náà wà fáwọn sọ ọlẹ́ni tí ò bá dẹ̀ lọ tí ò jáde wá protest ọ máa lé mùsùlùmí ni mo wá nọwọ́ mo wá ní kí n sọ̀rọ̀ mo wá ní èyí tẹ́ ní káwọn èèyàn lọ protest ẹni tí ò bá protest ọ máa lé mùsùlùmí ni táwọn èèyàn bá vandalize property ìjọba ọmọ yìí ló wà ó bàtàfà ẹgbọ́n yẹn nìyí ó wà ṣọ́ọ̀bù wọ́n ní wọ́n ní nítorí ẹ̀kẹ́ ṣe wọ́n mi tilẹ̀ máa yàn láàrin àwọn àfa ẹ̀mí ẹ̀gbìn ló kẹ́ lọ́gbàjọba ẹ̀ ṣàlàyé nǹkan ìfúnjọba ìjẹ́sìn sọ lórí ìjẹ́sìn sọ lórí ẹ̀dì ṣùgbọ́n ẹgbẹ́ plákáàdì ní ẹlẹ́gbẹ́ protesti káàkiri àwọn olè okùnrin ẹni tó fẹ́ fọ́ ṣọ́ọ̀bù okùnrin ẹni bẹ́ẹ̀ ba nǹkan jẹ́ ó ba nǹkan jẹ́ ni wọ́n ba nǹkan jẹ́ wà di pa mùsùlùmí ba nǹkan kí ni explanation ló yìí. ó lè lọ ọ padà ẹni yẹn padà wá bá mi bẹ́ẹ̀ ni ṣe kúrò bẹ́ẹ̀ wọ́n parí wá bá mi nísàlẹ̀ níbi ẹ̀ kàtà wọn sọ nǹkan kan wọn kí ni simple ẹ̀yin nísìnyí gbà tí gọ́ọ̀mẹ̀ntì fẹ́ gba táàkì lọ́wọ́ àwọn èèyàn nílùú Èkó ń bí ẹ̀yin ló ní kẹ́ polówó fáwọn mùsùlùmí kan san táàkì wọn ló ní kí pásítọ̀ kan polówó fáwọn kírísítẹ́nì kan san táàkì títí wọn ẹ̀yin tí gọ́ọ̀mẹ̀ntì lè wá bá ní pé kẹ́ báwọn sọ fáwọn mùsùlùmí kan san táàkì mi ó túmọ̀ sí kẹ́ súnmọ́ gọ́ọ̀mẹ̀ntì yìí ẹ̀yin mélòó kan kó náà ẹ̀jẹ̀ lọ báwọn ni ah, nǹkan báyìí báyìí báyìí báyìí báyìí báyìí kò gbọ́ sí mu ọ̀tá kwẹ̀sìn wọ́n á gbọ́ ṣùgbọ́n kí a sọ́ọ́ di gbogbo nǹkan tí gbogbo bákú zéèdù àtàmúrú yìí tí gbogbo wọn lọ ọ̀pọ̀ nǹkan jẹ́ ẹ̀ẹ̀dẹ̀ ní rí nǹkan tẹ́ ẹ fẹ́ ẹ̀ ní rí èmi ó ṣòfò bí àwọn àlòsúnà ìjàmbá bá ṣe ń ṣe nǹkan nù àríkẹ́ kò sọ̀rọ̀ protest mi kí n tẹ́ ẹ máa achieve omi delegation kalẹ̀ lọ bá wọn ẹ ṣàlàyé báyìí báyìí báyìí báyìí ni ẹni náà rí pé àwọn ojú yìí ń tòótọ́ àwọn tó fẹ́ dáadáa ni ṣùgbọ́n kò kí á gba gbogbo ẹrù báwọn èèyàn ṣe ṣe káàkiri àwọn ọ̀lù àkókò ń rìsọ́ọ̀tì ẹ̀ ń sìn bẹ́ẹ̀ nìkan wọ́ọ̀sì gbé in day out ló ń wọ́ọ̀sì sí nǹkan tán rí ó ti di pé ìlú ń dojúkọ ara wọn nísìn tán ti ń para wọn torí pé interest ó ti wà involved kí dàbí tó ní gbogbo kínní onípa àwọn kan wá interested in power wọn tó ní gbogbo àwọn kínní ni so àwọn olórí wa wọn da wọn ṣàbúrú wọn ṣe wọn ṣe lé solution òun náà ni wípé ká dúró ti alukur'an àti sunna bí anabuwa muhammad sallallahu alaihi wa sallam bí ó ṣe bí kalẹ̀ fún wa a ní sọpọ́tì bàjẹ́ àwọn olórí bó ti léwu kó mọ́ bó ti léwu kó mọ́ alùsùn náà ń ṣe bẹ́ẹ̀ ìbàjẹ́ ní ìbàjẹ́ ó máa jẹ́ regardless of olórí tó bá ṣe ṣùgbọ́n bó o la máa ṣe correct ìbàjẹ́ olórí ó yàtọ̀ sí bá ṣe correct ìbàjẹ́ ẹni tí ó kì í ṣe olórí àwọn tán kì ṣe olórí náà bá ṣe correct ìbàjẹ́ wọn ó yàtọ̀ síra wọn ṣùgbọ́n kókó bẹ̀ ni pé àákọ́ bàjẹ́ fólórí ní àtìlẹ́yìn tí ó kì í ṣe olórí kókó bẹ̀ ni ẹ̀ ṣùgbọ́n method tá a fi correct ẹ̀ àlámà tún ṣe gbogbo ṣẹ́ríà bí ṣẹ́ríà ṣe gbé kalẹ̀ ọlọ́wọ́ subhanahu wa ta'ala kí ó ṣàánú kó fi ẹsẹ̀ nìkọ̀kan wa rẹ̀ sí ojú ọ̀nà wa sallallahu ala nabiyyina muhammadin wa ala alihi wa sahbihi ajma'in subhanaka la umma bihamdik ashhadu an la ilaha illa ant astaghfiruka wa atubu ilayk máa ń sọ fún olùmọ̀ máa lé ẹsẹ̀ pẹ́pẹ́ kò sí aburú ń bẹ̀. But in a case whereby in a kind of environment olórí sábà pé olórí mùsùlùmí ni but bíbí àkúnlọ́wọ́ ètò ìdẹ́sẹ̀ tí bóyá máa ń tẹ ẹ̀fẹ̀ and something like that. In such case, àmọ̀ pé olórí náà ni òun ló dẹ̀ lé. Tí olórí yẹn náà máa kàwé pé tó máa ń lè ti ṣàlàyé nínú ọ̀rọ̀ mi tàbá ń sọ olórí kò ń ṣe olórí àdúgbò kan là ń sọ bóyá bí olórí ẹgbẹ́ kan ẹ̀ẹ́ olórí tá à ń sọ olórí ìlú là ń sọ bóyá ìlú gbogbogbò àbí ìlú tó kéré sí yẹn bí state olórí tá ń sọ nìyẹn ṣùgbọ́n pé èèyàn kan kọ́ mọ́ṣáláṣí nísìn ó wá fi ìmáàmù síbẹ̀ irú àwọn mọ́ṣáláṣí wa báyìí olórí tá à ń sọ kọ́ ọ̀hún olórí tá à ń sọkọ ní irú mọ́ṣáláṣí wa báyìí ẹ́ àwọn olórí tá à ń sọkọ yẹn àìsí àmà mọ́ṣáláṣí kò ṣe wá nǹkan yẹn là ń sọ olórí ìlú là ń sọ kò ní kí n ṣe ìmáàmù mọ́ṣáláṣí kéréje kéréje báyìí là ń sọ olórí tí à ń sọ ìpè ìmáàmù òun ni olórí ìlú tó bá jẹ́ mùsùlùmí ẹ̀hẹ́n. ìyá tó wá ṣe pé ó jẹ́ mùsùlùmí nípìnlẹ̀ ṣùgbọ́n ó ti kó sí àwọn nǹkan bíi kèríkà ń tẹ yẹ̀pẹ̀ àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ wá lé kírun lẹ́yìn rẹ̀ ìfẹ́lẹ̀ mú wa kírun lẹ́yìn ẹ̀ òun tó bá gbé fọ́ọ̀sì wa sotori kó mọ̀ bá a pa wá a wá kírun lẹ́yìn ẹ̀ a wá lọ tún ìrun yẹn kí ètò mo ṣe lálàyé yẹn torí kó mọ̀ bá a ṣe wá ń sùkà pé ó máa pa wá àbí sọ wá sẹ́wọ̀n àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ èyí wo ni wọ́n fi kírun lẹ́yìn rẹ̀ ṣùgbọ́n ìrun yẹn ní torí pa àmọ̀pẹ́ ní káfẹ́ kí n lẹ́yìn ìdìbìrì ni ẹ́ àwa lọ tún rìn yẹn kí ṣùgbọ́n òní nìyẹn oníkàwọn máa parọ́ pé àkèfèrí ìkèfèrí òwúlò torí pé yóò kàn dá wa lálẹ́ ṣùgbọ́n mọ̀ ọkàn èèyàn mọ̀ ọkàn nìyí o tó ń pèrè mùsùlùmí o pẹ̀lú àwọn nǹkan báyìí báyìí báyìí báyìí báyìí tó ti kó sí ni kèfèrí ń wé yẹ̀fẹ́ pàtàkì jùlọ tí nǹkan yẹn bá jẹ́ pé kúfúrú tó clear yìí torí pé àwọn nǹkan mi ó sì ní ìdí kan ẹ́sìpléènì fún ẹni tó bá kó sí kí nǹkan báyìí kú fún mi ṣùgbọ́n tó jẹ́ kú fún tó clear là ń sọ ẹ́sìn ní sì kí ẹ̀mọ dún nǹkan mi fún nǹkan fún nǹkan mi lẹ́yìn ọlọ́wọ́n ọba subhanahu wa ta'ala àbúké pé nǹkan mi lẹ́yìn ọlọ́wọ́n ọba rọ àyìn sì fún tó clear ni ẹni tó bá kó sí kèfèrí ni wéèyàn bẹ́ẹ̀ ṣùgbọ́n tó ẹ̀kọ́ lórí ló kó sínú nǹkan bẹ́ẹ̀ òdì láti pariwo síta àti lágbájá àti fèrè mi ìwọ ló máa ń nú ọ̀tẹ́ ìkẹ́ ní ìdè fèrè mi so tí ò bá jẹ́ nípa ní láti kírun lẹ́yìn onítàn èèyàn ní kírun lẹ́yìn rẹ̀ ṣùgbọ́n déèyàn nípa èèyàn wà kírun yẹn yóò wà lọ tún ṣe so ṣùgbọ́n eléyìí tá sọ ó pẹ̀lú olórí ìlú kò ń ṣe olórí ẹgbẹ́ ìgbà nǹkan kan lé ẹ ò lè fẹ́yàwó àfi pẹ̀lú ìhun kò sẹ́ni tó ní irú ọtọ́rìtì bẹ́ẹ̀ ní ìsìlámù ni lẹ́yìn olórí ìlú so èèyàn kan ò lè máa fún àwọn èèyàn ní ọ̀dà ìfẹ́bẹ̀rẹ̀ pàjọ kóra wa jọ báyìí hmm. ìmọ̀mù mọ́ṣáláṣí kò lè pàṣẹ àfi tó bá ní ṣe pẹ̀lú kí ni ọ̀rọ̀ ọ̀run tẹ́ǹkì ṣùgbọ́n wá ìwọ lágbájá mo ti wọ ẹni tó nìyí kí ló dé máa fẹ́ bá ṣe fẹ́ nìyẹn ẹni tó hmm. kò sẹ́ni tó ní irú ọ̀dà yẹn ànábì sallallahu alaihi wasallam gò sọ bẹ́ẹ̀ fáwọn èèyàn ká má tí ì sọ ní tó ń ṣe ànábì sallallahu alaihi wasallam abdulrahman bin Awf radiyallahu anhu ó fẹ́yàwó ní ìgboro Madina tí ó tóbi ànábì gan ọmọ fẹ́yàwó sallallahu alaihi wasallam ànábì kan rí sẹ́yìn wípé nǹkan bíi yẹ́lò náà sì wà ara aṣọ ẹni àìrẹ́ abdulrahman kí eléyìí lára aṣọ ẹ̀yà ó ní mo fẹ́yàwó yìí sẹ́yìn àtàrà ìyàwó tí mo fẹ́ aṣọ rẹ̀ òun ló yí aṣọ mi anabi sọlá àṣálà ní àìlélò san fún nísàlá àti ó ní báyìí báyìí anabi ní ọ́ ní mo aláwọ̀ bí ṣá ṣe wà líwọ̀n táwọn èèyàn jẹun kódà bó ṣe pé ẹran kan náà ni wàá pa anabi sọ pé àà ah, ah, kó mọ bàjẹ́ o nígbò mọ̀jínà yìí ẹni ti jẹ olórí èmi olórí àwọn mùsùlùmí ó wá ń fẹ́yàwó láìsí ọ̀dà níbẹ̀ sọ gbogbo àwọn nǹkan ẹni àní ah, kéjì àwọn èèyàn sọ lórí tà ń sọ olórí ìlú òun ló ní àṣẹ lórí àwọn nǹkan bẹ́ẹ̀ tó bá dẹ̀ wá ṣí lóò taari wípé ọ̀nà tó lè fi kó bá wa ni àwa ní wo ọgbọ́n bá a ṣe adjust pẹ̀lú ẹ̀yìn kò tí ó ní sí so ṣùgbọ́n kálá ń pèpè sí rìvóòtù à ń ṣe gbogbo àwọn nǹkan yẹn ni àwọn tí ó padà jìyà ẹ̀ jù náà làwọn aráàlú gẹ́gẹ́ bí àwọn nǹkan tí à ń rí káàkiri ní wọ́láwà وصلى الله على نبينا محمد وآله وصحبه أجمعين سبحانك نعم عليكم kéèyàn wọ nam kéèyàn wọ bàtà ẹsẹ̀ kan Ànábì sallallahu alaihi wasallam ní kò dáa sèṣìlá kéèyàn bọ́ méjèèjì àbí kó wọ méjèèjì ṣùgbọ́n àwọn wọ bàtà ẹsẹ̀ kan Ànábì sallallahu alaihi wasallam ṣe tán ló máa ń wọ bàtà ẹsẹ̀ kan sòkò ń ṣe ìwà tó yẹ kí mùsùlùmí ọ à ń lọ nísìnyí bàtà wa ẹsẹ̀ kan já àwọn afẹsẹ̀ kan rìn lọ àmì yìí tó já dání kò ń ṣe wà tó dà lọ méjèèjì kó o rìn tí wàá fi tún ìkejì ṣe tí wàá lè fi wọ méjèèjì papọ̀ sọ́kò jẹ́ ní ẹ̀sìn bí wọ́n. kò sí tẹ́kìtì tó sọ àwọn nǹkan míì yàtọ̀ sí títí bàtà ṣùgbọ́n kí yàrá avoid yẹ ibi tí má wọ ẹyọ kan sókè sí ọ̀tọ̀ ni ṣùgbọ́n pàmì irú glove tẹ̀sán ní ìsìn bí àwọn tó ń ṣe iṣẹ́ nìyí wọ́n lè ní ìdí àti wọ glove ọwọ́ kan nígbà míì so ṣùgbọ́n ọ̀rọ̀ bàtà ni hadith sọ̀rọ̀ nǹkan wallahu a'lam subhanaka allahumma wa bihamdika ashhadu an la ilaha illa anta astaghfiruka wa atubu ilayk